àwòrán ìkejìlélógún ìpọ̀nà méjì jésù kọ́ ya ń ịkpọnọ ìpọ̀nà ìyé ni ìngà ìpọ̀nà yéé tán gbogbo ni òun bẹ̀rẹ̀ nínú ìpọ̀nà gbaragada ìpọ̀nà yóò rárá torí ẹ̀ṣẹ̀ ya ìdáya dẹ́gọ́dọ́ bàbá ya Adam ìpọ̀nà tẹ́ẹ́rẹ́rẹ́rẹ́ ìgbénikọ́ ọ̀dọ́ Ọlọ́run àti ayé ìyé ni òpin ní ọ̀run jésù rí ayí kàbíyá ìpọ̀nà tẹ́ẹ̀rẹ́ tibẹ̀. àwọn yẹn rí nínú àwòrán ọ̀rí àgbélébùbú dúró ní àrùn ìpọ̀nà tẹ́ẹ̀rẹ́ tibẹ̀ àbáwọ ìpọ̀nà tẹ́ẹ̀rẹ́ tibẹ̀ bẹ̀ kágbélébùbú dúró. ayé ń wọ ìpọ̀nà tẹ́ẹ̀rẹ́ tẹ náà hàn yá bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ya. kágbàgbọ́ ọ̀rí jésù kú ní ewo igi àgbélébùbú kó ya. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ni aha eje ìpọ̀nà gbaragada ribe yín aha eyi kalẹ̀ nọ ya arụ ọ̀rẹ́ ìpọ̀nà yóò kọ ọrụ. òun tere tẹ́ẹ̀rẹ́ la okùn hàn a rìn nípọ̀nà gbaragada ti ìpọ̀nà ìgbé ni kò ìbàjẹ́ ilé iná kari gbaragada kàti pọ̀nà tẹ́ẹ̀rẹ́ kó mi lila ma. ma ojee okụ horị lesin ya ma o gbagbo hori jesu okwu naewogi agbalbubu kagbee iji ya esemi ko ma abewo wumegbugbeesemi wemma kalenu ese omedaikponora omarianyị ma hetele ikpono jesu komba odo n'oru nkwumbaku maodukpere woluami oloru